ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسقطون ولو بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهن الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهلا عقودة من لساني يفقه قولي ست الله مسؤولنا علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم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 ومنهم من يلمزك في الصدقات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يلمزك في الصدقات فإن يعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسقطون ولو أنهم ردوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغالمين وفي الرقاب والغالمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يعرفون بالله لكم ذكر الله ورسوله أحق أن يهدوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل إلا الله مخرج ما تهذرون ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أب الله وآياتي ورسولي كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن طائفة منكم معذب طائفة بأنهم كانوا مجرمين ina re ìdí kẹrẹ ibà wọn ní kàkọ́ ní àmì òdèbá yóò ń gàhì àfàfihàn ní ìkẹrẹ àmì ìbàdà mu'amalati anya na kwụsala abawe ana hajji anyị

dimma sɔɔbɛ dimma mba ka anyi ɔnyɛ nɛ anaba kari ani anaba muhammad sallallahu alaihi wa sallam dimmi hɔ ɔnyɛ nɛ ɛɛban Onye na ɛɛban ɛ anari tɛnire wurewu ɔnyɛ Onye na ɔnu ɔnyɛ nɛ ɛɛban ɛ ɛnivama bawɛ. níbi ẹtẹ bẹ́ẹ̀ àkàrà rẹ̀ mọ́nà lókù múrí sí ìrọ̀kà àwọn ìlú sí sọ́lọ́ rẹ̀ká wa aftarata alal haram ẹ̀bà ọ̀hún ní na lọ́rọ̀ ìfẹ́ ọ̀nà lọ́rọ̀ kẹrẹ wà bá ina ọdọ mẹ́rin ya ne lọ́sẹ̀ haram ṣàkẹ́ àwọn ní bàhán jùzọ ìkàrẹ́ rẹ̀ mọ́la onye nne amaba kayo nto mu sallallahu alaihi wasallam kai sawamatun bin nahar qawamatun bin layl ira ababa ne bawo ba ero ramadan ma ka wanta N'o dị na awamu, bụ isi nyina si la, kee ya mụnne ya. Ọ na ha atụm iji ha dị n'isaanị haa. Ama irora nri, rọna atụ eburu ya n'ikuku iri. N'ikuku ụra haa ị na-eharan. Ntụgharị nke ala ahụ irọsi ya, ị naghị amị n'ahụ ndị nọ. Okenye anyị na ma anyị na-enwetụnye ndị ọrụ ya. تنوي قياما ليلا بالغياب دي إلى صار من هنا أرني إذا مريا جاك ومنهم من يلمذك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون bí a ṣì bá ní ẹgbẹ́ iná ẹ̀yọ́ mọ́ tí wọ́n gbọ́n náà mọ́ sí bẹ́ẹ̀. Nígbà tí àdìsí bẹ́ẹ̀ ni ọ ní dókòwò wáyé ṣẹlẹ̀ bí tó ń tó mórí yìí. Ó ń tó mórí wa máa gọ̀ ẹni kì gọ̀ ní ma àgá ní àbísọ́bà ká àgá. Àgẹ́sà. أمرنا حزب الخويشرة أبي تنتم ذاك يا أجل يا رسول الله تنتم لي لكوان بيبي إنسان وعدان تنتم لي كويلك يالوا ومن يعدل إن لم إذا لم يعدل أنا كوبا مبيبي وننتم لي أنا مبيبي أنا كوبا مبيبي وننتم لي أنا مبيبي wani ke jani da adamu su kone katan wasu da umar alfaru da ke wani tumuri idan li an abduri ba unuka mi yan da mi ma da ya rasu ne ta ti ma wo don tumuri wa kan ka da na ba fa inna lahu ashaban يحقر أحدكم صلاته مع صلاته وصيامه مع صيامه يمرقون من الدين كما يمرق السهم من الرميه don tɩ b rɩka n maaro ka o yẽ zirɛmã zirɛmã na nan weere wa o ka kɔ ɛɛbaasɛ kɛ yẽ ĩnsãla ɛ kɔ ninafila ɩ yẽ ɛɛba gɛɛ na baa bisa la kʋ da yaa kɔan ka wã yo mu yo tɛlɔma nɛ ɛmɔ a wa yɔn a wa ne wa noba paaba o nu koero ka ɛɛ yi du tuuwa ne أما يمرقون من الدين كما يمرق السهم من الرمية ni wọn máa tọ́ wọn máa hẹ̀kẹ́ ẹnkú mẹ́ẹ̀kẹ́ ní ìsopamizba ní ẹnọ́pà ọ̀pọ̀ ọ̀hún ẹ̀hún dòjò lọ sáfò ẹ̀bẹ́ ni màá tọ́ dín ẹ̀hún náà hẹ̀kẹ́. أنا أبقى مريو تيبي أنتو مريكا ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون أين نمي إن منافقي أين نمي كاي يلمزك في الصدقات لا يأتوه إن صدقة إن زكاة أبي صدقة أبي غنيمة emisaba kene wo nto muri aga zaka tɔnu so n'owa aga anyini mu n'aziki nana ala ɛdi etu de ya tu owuɔ ekele kaka yi wɔ ɛmɛtɛrɛ lɔtɔ nto muri ɔyibɔ n'owa aga wɔ ɛmɛtɛrɛ fɛyin wo omina rɔdu wɔn bɛ tu ayinan wàá gẹ́sì wáyé náà kọ́ọ̀bù bàrẹ́ ìgbè ìdílé bàrẹ́ ìgbè ìdílé wọ́n yóò lọ́mí ọ̀rọ̀ mi ha ìlà ọ̀rọ̀ ọ̀tún. ẹ wọ́n yẹ kó gẹ̀tù wáyé náà ìlà ọ̀rọ̀ yẹ sọ̀tò lórí wáyé máa kwá bẹ́ẹ̀ bọ́ mi rọ́ ẹ̀kọ́ wọ́n ti ń tẹ́ mi. ọ̀pọ̀nà kẹ̀wé ìgbẹ̀kìní lọ́sùnmọ́ fi ń tsọ̀rọ̀ ayé mọ́kò gẹ̀wò múlò ọ̀há ẹ̀kọ́ ọ̀nà. ha báni wọn na ń narrow down to kọ̀ọ̀fọ́ nyọ ìdọ̀ wọ́n wá nyọ ìdọ̀ kó ló múlò ọ̀kọ̀ọ̀bá ó ju yé káàdì ẹ̀sán ó tù ha wọ́n yóò Nke ebe ahụ ọ agba ahụ ọ bụ na enya na anya ọzọ aje ebe ihe osi ma omori ihe ụgbọ ịsa na agba ahụ na na asọ ọ ma omori ihe ụgbọ poro dọrọ ehu na ọrụ ọ̀dọ̀ ọ̀tàkà bí sábà bí ka yìí ìsàkà àṣọ àṣọrẹ̀ wà bá a fún ọmọdé kọ́ ọ́ lè bá a o ọmọdé sọ ni bọ́sọ̀ ọmọ mi sábà bí kẹ́nẹ́ ẹ̀nẹ́ rí nọ àmọ́ àzọ àjẹ ọ̀yọ́ náà ọmọdé kò ti omori ọkaye ọyịza ụzọ ịzọnọ na ọ naghị ọza enyo ọza enyo na ọmọ tụrụ na ọrụ ọdị ịlọ ọkata na ọza gbere omori nọ na ọyịza nọ na ọnịba ahụ omori kenya na ọzọ ajị enyi na ọzọ ajị dọ ekwu dile anụma ka abụọ dọ ọjọ tụrụ ete amụọ n'ụmụ na omori kọ na asesọ omori kẹ ẹkọ wọn máa yẹ zik fọláàmù sọlọmù ọlọmọ mori ọlọmọ mori ọlọmọ vajẹ lọni kóòtù ọlọmọ omori kẹ nyàmá nyà ọsọ wáyọ kọ ẹyìn àbẹbí àjẹbọ sọmi òyìnbó yẹ ti ìmáà náà ọlọmọ àmẹ ní káyé. asa asa asɛnwa nyere na-aka na yɛ yi agoka ɛnisɛn a mɛka nyere yi obiri mɛ wura hɔ sɛ dɛ ma paa ɔsin dunu tutu bɔɔla sɛ ne wɔn kata dunu ɛwura hɔ lọtun tóbi. Eyi yẹn ti ní bɔdas ama kene mi sunna ɛyɛ eh, ama kene mi sunna e eh, katan kini ni mɛmuri ɔno ne lɔtun tó wuli ni lɔtuma kaka yi iye ba ma nyi mi kɔlu bɛrɛbɛrɛti mi iman isama yɛ wuiwui anki anka anka ako aya koko nyarɔ nɔ ɔtuma kaba wɔn ma n'aya rɛ yi ni iman lɔtuma kaka yi bɛɛ yi sɛ yɛ rɛ yi n'oyi

múlẹ̀ ọkọ̀ yà bọ̀ ọmọ yà máa tẹ̀tọ̀ ọkọ̀lá lọ́wọ́ àmàmì ìkúntà àfihàn sọ̀yàtì kábílù àrísà kìmínà ìfò látàbírí tàwọn rahman ṣàìtúrò mórí ìkúntà àkìlá ìrọ̀lẹ́ ọba ọmọ náà ثورك سيأتيك بالأرزاق من حيث لا تدري ọmọdé ọmọ ọba ọba sídà ọba àwọ òzè onú ẹ kúrò ka ìzá wọn yàn wọn tẹlẹ di ìzá òjò zàgbó kúrè yìí توكلت برزقي على الله خالقي وايقنت ان الله لا شك رازقي وما يك من رزقي فليس يفوتني ولو كان قا ولو كان في فيقا البهار الاوانق سيعطيه الله العظيم بفضله سيعطيه الله العظيم بفضله ولو لم يكن من اللسان بناطق ففي كل شيء تذهب النفس حسرة وقد قسم الرحمن رزق الخلائق توكلت في رزقي ما شئت أمري هزم أما الله خالقي ما شئت أمري أنا فنامي إنيزي أنا ذا أنا ذا ذا وأيقنت أن الله لا شك رازقي بمية تنقمري أنا ميزي

rizqal khalaiqi ọmọ báyìí omúdí ọba àgá anabi lọ́rọ̀dà anabi ìdè ọ̀rọ̀dà omúdí kọ̀nà ọ̀gá nánú kọ̀fọ́ nnábẹ́ iná ọ̀hún mà ìṣẹ́ta ọ̀hún fílù hayá ti dúnìyà omúdí ọkọ̀nà bìzáì ẹ̀họ́ pẹ̀lẹ́lì ìtọ̀rọ̀dà yìí ìdè iná ọ̀nà ọ̀nà omúdí ọ̀nà ọ̀gá amma omuli nabo kogu ɔma nabo ize onomuli la gatu yi afeere yi de yɔ na ɔba mɛka yi asizɔ na otu yi amin ago kiri so n'onu tu se paa ka ozize ebi ɔbɔ ize onomuli la gatu ama gatu wuli ɔba ya yi nomuli la gatu ka wɔlɔ ana ɔmɔrɔ do. ana ɔmɔrɔ do ma ata ɔmɔrɔ sɛlɛ ɔmɔrɔ sɛlɛ ɔmɔrɔ. سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون ولو أنهم رضوا ما آتاهم الله أمريكا ẹnẹ́yà ni yìí nínú ẹ èrè tó náà mórí yìí séèwà ẹnẹ́yà ni yìí ọ̀rẹ́ ọ̀nọ́ntòmórí gàtùwá ọ̀nọ́ntòmórí ọmọ agẹsà ọ̀nọ́gàtùwá èyí ni nẹ́tọ̀ ọ̀kọ́lọ́ ọ̀sùnmọ̀lọ́ bee pàtẹ́rẹ́ anáwó nínú náà níwọ̀ bíká omórí ọ̀ha ẹ̀nẹ́ omórí ọ̀ha ẹ̀nẹ́ omórí ọ̀họ́ ẹ̀ sọ́yìn òtí náà lọ́hùn mi ń ọhụrụ yìí omórí ọyịba asị ọzọjọgide hụrụ n'ọbanye ada n'ihi ize eyi da kike nwara n'ikwu ịnụ ọbanye ụlọ tụlụhụ ara ịbanye ka anyị ree sadaka abị ganima abị zaka otu omuri ọrụ aga ịga ọrụ ịba aga tụyi ọrụ ịba aga tụyi ịna ịlalọ ịra ọdịbụ ịna ịlalọ ọrụ ọdịbụ na-eka aka ya eme ekwe nido omorihi eme eme ikwu eme ame ikwu nido omori ka omorihi omenwore ya ne poro da anyị ka ye agani ekwure kuku je ezi sadaka anyị ga agani kuku je ezi zakat anyị ga a omori ọwa mee ya reba bụ onye zaka omori ọwa mee ọdụ mee ìzaka anwụ n'ogbe ọdịda ọhụrụ ya ni abụọ ikere eji eyi ọrụ nara anyị zaka iporo Amen. Yeah, آمين أنا أترى آمين ọmọ mẹ́rin náà máa òsì yóò ní iyọ̀ èyí mi ní ìkàkà òsì yóò ní iyọ̀ òun náà múlò wá sọ̀tì yẹn bá máa rí lọ́dún ní sùúrù ní inú wọn náà ní ewu tó sí ewu tó sí wíyé èrè inú wọn mọ̀ múlò ọmọ wọn kọ́ ara rẹ̀. ìlọ́lẹ́sọ̀rọ̀ kọ́. للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والقائمين وفي سبيل الله وفي السبيل فريضة من الله والله عليم حكيم. دوم ذلك يتن ɛnɔ ne gi zakat sadaka baabu zaka ɛnɔ ne get ɛba abɔ ba akase wati ntɔn mo de yi ɛnɔ kakara si ɔba ne kaka zakɔ no ɔno bɛ ŋun ɛnya no ɔnya ɔwɔ na wɔkɔ no ɔrɛnyi ɛnyi zaka ɛnyi wa bɛn ɛnɔ wa ne dɔmɔdi ba zɔwɔ de ka yɛ fɛn. إنما الصدقات للفقراء أمري أوكي زكاة أبابو صدقة بابا ما هي زكاة إن وكاكاي للفقراء ونسي إنما نيد أهوى أني أما أهوى bama yɛ ne ba sɔ jɛn kɛnɛ na ɛnɛ bɛ nama nye akɔlu mina nisɔ ɛnɛ ne y'a ka ye ɛkɛhɛ ne nyi nisɔ bɔ ŋɔ sahi nisɔ ọmọ bẹ wọ́n pẹ̀kẹ́ ọmọ nyọ̀hún yẹn zakat nani ẹ̀kẹ́ yẹn zakat tọ́ wọn àmì àká yìí máa zakat yẹn nọ kìnìún sọ́ọ̀bù gbọ́rọ̀ ya one million twenty five thousand lọ́kọ̀ àbẹ̀ yẹn àbí twenty one thousand one million twenty one thousand wọlé yìí ọmọ bẹ zakat nọ and oil is economy two point five percent. Sọ́tún tó mi two point five percent percent. Mọ̀tò náà ìwé kàtẹ́wé rẹ̀ yẹ ẹ̀rẹ̀ yẹ wọ́n kọ́nà yọ. Wọ́n wáyé one million sẹ́wọ̀n two point five two point five percent twenty five thousand. Yà á one million twenty five thousand ọ̀hún. two point five percent twenty five thousand èsì wọn bá wọn tó bàbá Okay, six thousand plus also seven thousand. Not ten six twenty seven thousand out of one million twenty one thousand. Huh? Okay. Of the city. Eh, seventy two point five percent is twenty one thousand just want one hour. Oh, 26 thousand plus. What is the Because I have be 20 thousand Kenya. Eh? 2% down. Okay. So 2% down. Of 20 thousand, for instance. That's not the calculator ọ̀lọ́lá ẹ bá ti kẹkulétọ̀ ó yẹ kẹ ẹyìn fóònù náà ẹni kẹkulétọ̀ ọlọ́run fóònù ọ̀run kẹkulétọ̀ ọ̀run ilé iṣẹ́ náà wọ̀ká ṣe ṣe pé òṣèré lè bá ti kẹkulétọ̀ the week ní ní abíjà lọ́sọ̀ tó ní ọmọ ẹ̀ka ok ẹsẹ̀ two point five percent one thousand òkè two naira two chico ara ẹ̀ títí náà ẹ̀rọ títí kò wù into twenty àwọn àyìnbá èlò ti fún ẹ ọmọ ẹ̀rọ one hundred and ten naira four hundred and ten naira ìyàwó ẹ̀ kàtẹ̀rẹ̀ fásitì báyìí fásitì báyìí ok twenty five thousand five hundred twenty five naira twenty five thousand five hundred twenty five naira. bẹ́ẹ̀kì yà kẹrẹ àmìká ẹ̀ apc e dẹ́nà ẹ̀nà important ìjọ òtún rẹ̀ inheritance yẹ ní ìdí ọmọ specialized ní iná arithmetic ọmọ ìrìn nàìjíríà ọmọ ẹ̀rọ mathematic ya ẹ̀rọ arithmetic yà kẹyà ya wọn náà lẹ́sẹ̀ wọ́n dà dọ́ọ̀bù abá yìí ti tẹ̀ islam yóò tó wọn ní islam fíìmù gbogbo. ẹ̀wọ́n anyi two two ẹ̀wọ́n wọ́n anyi one million twenty one thousand omori kan si twenty five thousand five hundred and twenty five naira rẹ̀ bọ́ọ̀kì tàbí ìnira ìnira ọ̀rọ̀ ẹ̀rọ ni o yẹ̀wọ́n yà wọ̀ ọ̀nà ẹ̀fẹ̀ yán yìnyín omori ọ̀bá yà yìí. ẹ̀ ọ̀rọ̀ náà ọmọ yín ẹ̀wọ́n yà ń tó ní one million àmọ́ twenty one thousand náà wà yìí one million gbé lọ́ọ̀rù. ìrẹ̀rẹ̀ náà ègbò lè sọ àmá wà á yẹ rẹ̀ àwọn kan wáyé kàyé ẹ̀yìn ṣe kú gbèrò ní sọ́ọ̀bù bì ẹ̀ obi obi do a yìí sẹ́pà sáì lẹ́kà wà ní sàkọ́n wà á ká kàgbé wíkì twenty one thousand náà ẹ̀ e Ọ ọ̀ e one million twenty one thousand ẹ̀mọ́ e ní nwunye one million ní sàkọ́n náà ọ̀rọ̀dọ̀ mọ́mọ́ ní emil lẹ́mí ẹ̀nùsọ́lẹ̀ àkàgbà fluctuate àwọn náà wà pàṣẹ kàwá àwọ̀ ó lè rí kiri náà wọ̀ ó eri chi na o àbí na hundred náà ní àkókò bí ìjọ náà ọ̀nà ìzàkà tó wọn wẹ́ẹ̀. àkókò foreign exchange wọn máa fluctuate ọjà ọjà ọ̀yà all static. wọ́n ti tó mi rí mi yọ báyà yìí ẹ̀ jòzó náà máa. ọgbọ́n ma wọ́n jí sáàpọ̀ ń bẹ sáàpọ̀ rọ ọmọ kẹ̀yà ẹ̀yà ọ̀tà sí kẹ̀kẹ́ yẹ kú yín sọ́ọ̀bì yìí máa dín ọmọ yìí bá wọn sáàpọ̀ rọ wájú ní ẹ̀ bá ọ̀gbọ̀ ẹ̀ bá ọ̀gbọ̀ ọmọ ọmọ sì pàkíyì ọ̀ìlì because ìjọ wa kẹ́kẹ́ sí fáfọ́ náà sáàpọ̀ rọ náà àbí sẹ́ni wọn bẹ sáàpọ̀ rọ náà ìjọ òṣèké yìí wọ̀ náà lọ́sọ̀ náà rí wọ̀ náà yóṣèlígé sí wọn náà ni yóṣèlígé sí ewu náà ni yóṣèlígé àbúrò àwọn náà ń dúró ká ọ̀pọ̀ orí ọ̀rọ̀ yà ni àmọ́ ìwọ náà àmọ́ àlùbá yìí ní bìtìbìtì ẹ fàtọ̀rọ̀ táwọn ẹ̀rẹ́ gbó wà mẹsàdákà zakọ́ wọn àmọ́ wà mẹsàdákà ẹ̀ wà mí iná sílánì orí ọ̀rọ̀ yà ni lè fọkọrọ ọmọ nyẹ náà wọ wọn masaki so wàbákà yẹ kọlọ ní five hundred thousand ẹ ní ní sọkì ọ ní kọrọ ọhún náà zakat ọbẹ gàtúọ kàkà ọ wà má ni nyẹ ọ wà ewé ní sọ̀rọ̀ ọ àkà yìí kẹkùlé dá bí sẹ́yìn ní sọ̀rọ̀ ọ ọkọ sẹ́yìn ọbẹ tààrọ̀ ọmọ wa kàdé sílàkà ọ asúlàkà kọ ọ yìí náà mọ kà sílàkà. وفتهرم للفقراء والمساكين أتمنى أن أنسي أنا أن يسام أي مني إذا أنا ما نسمع كرينوني نمي ما هذا هاي سا هاي ذي صار أنا أما يجوا ما أجن دوا ما يجوا ما يشلوا على دوا ما لنا ọ̀nà tó mọ̀rí sí káyìká yìí lọ anakun tawakkaltum alallah ya akọtawa kulihi larabakakum kama ya zuku tayira ya gudu khimasa wa ya ọdọ bitana. ọkọ wọn kà yà á jẹ yà á sọ ìtura ọmọdé iná mẹbọrọ kà á sọ ìtura ọmọdé bàbá yà ni mìzé ànkọ màá mìzé yìí nọ mi inú mi ọ̀hán iná mẹ́mẹ́ ló yìí rà nánì ọ̀hán yìí sísan yà fà àmọ́ àjọ ọmọ àwọn àjẹn bá ọmọ kamar ta wuri da ka wato ta wuri almasakin rana ini samsam wal'amili na alaiha a fenna ma to kena bi zaka to no ma ke ka na me ka ani ka ina ko ari ne e unone ma matama mai tama mai ni na kana jino wo hule ni ya ni commission ubi ɛmɔta enyimadere ekani ìṣòro náà wọ̀ kọ̀nyìnzàkẹ́ náà na enyo bẹ́ẹ̀ etu ẹ̀ka ka ká ọ bẹ́ẹ̀ yẹ wa kàá yẹ ọ̀yà ọmọ bi naka kàní òru múri yi àmọ́ ẹ̀ wa two point five percent ọ̀nà two point five percent tu hujja abi hujja hujja ɔde ya ne ɔɔtɔ yi dɔtɔ yi dɔsɔrɔ dɔbi hujja tó ara so ɔɔka n'ɔsi. wọ́n tó mọ̀ nínú. wọ́n á nílé náà lẹ́yìn. àbá tuntun àmọ́ àwọn ọ̀dẹ́dọ̀ ẹ̀dì zaka àtọ́nà ànkẹ́lẹ́ náà bá pàrẹ́ àwọn ẹ̀kẹ́lẹ́ náà bá pa àyàn náà bí iṣẹ́ ẹ̀ ní ẹ̀ aképa àpamẹ́lẹ́ kẹ́lẹ́ ẹ̀mẹ́yìn ẹ̀bú wàhálẹ̀ náà yà mí. والمؤلفة قلوبهم أتننسي كأين نتريري في إسلام da yẹn nọrẹ nẹtẹrẹrẹ bẹẹ bá ihura òkú ọmọdé nìyí ilé ilé ẹnẹmẹ náà ni sísì hùn bẹ́ẹ̀ nìyí ẹ̀yẹ́ wúyú dìka yẹ kẹtẹ̀rí máa bọ̀ àbá ń bẹ́ẹ̀ nìyí eke ne kwe nkata ti ɛnyɛ ŋu mmiri yi waka wɔle nabɔ wa mi ɛna mi ne ɛmɛ ne dɛ dɛ wɔn ɛmɛ ama wɔn ne nabɔ de dzozan dɛ kare yi ɔyisɔrɔ wa yi abi kɔma ɛkori yɛ no nda bɛ sɔmɔ kaa dɛm ka yi.

ya kwawo ya tinye kwawo alhamdulillah rabbil alamin amin ini asna iri na nwa bene aka agiza kat ke na ke bu kum yel ke beri ali o be nene sika amme wa ba ye ne be bu kum yi islam ini na nwa bene anya no ba ma he sofwan ana buzu ama nabai muhammad sallallahu alaihi wasallam kai ka ɔyi maka on ime yɛ ɔno ntomori rɛ te maka des ko no do ntomori kaka akɔ na ɔhyɛ aman wɔ ɔno so security hɔ ɛnyi sam ɛmɛra ɛfɛ ba akanyɔ ɔyɛ atɛ ama oya fe na aka no wɛn ɔbɛmmerɛ mu wɛn a dɔn wɔta do decide tonti kɔntɔn mu kɛfɛ kabiri ɔyɛ tonti kɔntɔn mu sallallahu alaihi wasallam ɔma ne kayɔ. eji gọnima hụ ni ini gọgọtụ hụ na enyi gọnima hawazin ọ mẹzẹ ntụ mori ba na da ayọ ina ntụ mori na gatuọ sọfọ nọrọ na deeki ìrànkúnmi ini kùnẹnyà tóra esọọri sáfàlì bí kùnẹ tóra bá kàṣọ náà ní ìmì

tó yẹ kó kaba kòmì ọ̀yọ́ pèrè ká ọ̀nà ọ̀dì islam rẹ̀ ọ̀nà ìrìnàlá yẹn kánú náà mẹ́rin rẹ̀ wọ̀nyí àgbẹ̀kọ̀ kòmì ó sì di islam àgbẹ̀kọ̀ kàtà èrè kọ́mọ́ kàtà ọ̀nà ọ̀rẹ́ mọ̀ káwọn lọ́dí islam ìdí mi wá bẹ̀rẹ̀ ọ̀dì islam ká ilé asúnmọ́ àfọmọ́ àbọ̀ yìí zàlùkà yẹ fẹ́ anyọ́n gẹ̀tọ̀ ilé zakat anyọ́n gẹ̀tọ̀ ilé zakat. de ebi se kɔm di nyima de a sugu zama yi islam da da paa ka ye e islam bɛ ne e islam ama mɛ huna ala ka ko kɔnɔ kapa ka ko kɔnɔ huna nti toro da ya ma nɛtɛ ni islam ɔnɔ dɔw nɛtɛ tɔ a ye di ima nu booro dɔw baa mi silaki o tó o mo ni ama ama mɛ wayakunya mu ikwe nayo kukura ɔmu yɛ ka waapa yɛ waasesa otu ka otu kɔnɔ bi naa ɛkɔnɔ na ɔbɔn so na ɔmɛ nipa na oku abdullahi abdullahi naa de skul na ìfọ́nì dọrọ. bẹ́ẹ̀ba dọ́kẹ́ nẹ̀rọ ìsúnẹ̀kẹ́ náà mẹ́ anyi rẹ̀ mọ́ mẹ́mẹ́ yá báyìí nẹ̀ nà anáyí mi ìhí àgbà bẹ̀lá mo dé àwọn àti dọ̀rọ̀ tí mi ìdè kọ́nà kú wá dàrí yà oyin mi wúlé yà lóyin mi akaba àjàdé dá àmà bá àmì ẹ wá abúlé mẹ́rin sọ yẹ ya ọ̀pẹ èlé èèyàn náà ẹ̀fọ́ mi ní yẹ kàwọn ẹ̀ anyị ya kọ ụjọ na na hụ na fụda kị na otu okwukwu okpokọ ewuja na mnyere etu a enye ya enye ọrụ ya ọnụ na so ee ya kɔɔdɔdɔ yɛ ka yi yɔnɔ ka a bɛ dɔtɔ ni yɛ ma wa yɛ mi sɔ a a mi ni ni yɔ. tó mu yi mi. abudulayi bɛ ŋɔn mɔ dɔ sɛ bɔ yɔ n'a kɛ ne ko yɛ ni bɛ ŋɔn mɔ dɔ tó mu yi. a ka ma ma kala ne bɛ tu mɔ ka a k'i yɛ ka sɛ wɔn n'a ye ne ko k'o ka. ìyɔnɔ ɛ kɛ n'a láwọn àṣà mi káyà káyà ìjẹ́ mẹ́mà abúlá asọ́sọ́ rẹ̀ abúlá ìdá abúlá ìrẹ́ yìí wá gbọ́dọ̀ wá wá. ó lè ìkàwọ́ mẹ́yìn ọ̀pá gbọ́ndọ̀ naira ní one thousand ìjẹ́ mẹ́mà ndékè ní ẹni hàn náà ìjẹ́ mẹ́mà kó àkàkà ẹni kú àwọn jẹ́ ọ̀nà mudiri kɔɔyɛ kɔnɔ mudiri and ɛnyɛ de ni sɔ yɛ mɔni kɔnɔ ba ti di yɔrɔ mɛkɛ kɔ a ye kakatɔ ilẹ̀mẹ̀ ilé ọ̀yẹ́ náà ẹ̀yìn mẹ̀rẹ̀ ọmọ mọ́nà wa ẹ̀ máa bí pé mórí kò mórí ọ̀yẹ́ ọ̀rọ̀ ọ̀yẹ́ ní ibẹ̀ ẹ̀ máa ẹ̀nà ẹ̀hún náà àyè ní sọ́tà mọ́ náà bíi gánà ni ọ̀. ọ̀sán máa wọ̀ ọ̀ka ẹ̀ àrọ̀ ọ̀ka mẹ́tọ̀ ọ̀dọ́mọ́mọ́ yà àtọ̀ ọ̀tà ni ne rayuwa da mutum sami kawai rika ọba mi rai ture ka mere yin na wali ri yono ne ran adama ni rehi o je no su wali wali rehi ran ne o ra sumo adani yo wa na bo da ka ha ana o ama ya wani yono ina ma ba ina be do yo ra kẹ̀mí ẹnu àdá rẹ̀ rà iṣẹ́ ìmọ̀ ọgbọ́n ọ̀nà ìjọba obìnrin ṣe bẹ́ẹ̀ ìdá rẹ̀ rà nù àbí yìí gbogbo ẹni lẹ́kùn bẹ́ẹ̀ yọ̀ rà nù. yẹ ká wá lórí ọmọ ọmọ nìyẹn náà kàmẹ́ ni ló kúrẹ́ mọ́ òsì rẹ̀ yẹn múlò sí yẹn wọn mọ alábàtí kò lóbó hàn wọn mọ alábàtí kò lóbó hàn ẹnẹnẹ àdéhùn sika amẹwa da ẹ nà nẹtẹrì islam ọ̀rẹ́ da ẹ nà ẹ̀yà yọ nẹtẹrì rere mùsùlùmí nìyí wọ́n fi rẹ̀ kọ́ ọ̀nẹ́rì eré ní zaka àbẹ̀nà ọmọdé gàáyé ọmọdé ayélujára kàyẹ́ tààmì inú wọn náà sì nyọ́rẹ́ yìí. na anyọ́nsí ní zakada sí yọrí ihe omori yìí òkú omori ẹ̀ má bọ̀ rí hiyọ́la ẹ̀ má bọ̀ rí hiyọ́la báyìí ọ́ náà gbúdọ̀ bọ̀ ọrụ húrọ̀ ọ̀rọ̀ kọ́ ẹ̀ má yẹn náà ya. ẹ kò rẹ̀ yọrí ẹ̀ má yẹn dídẹ́ yẹ tẹ́ èyí dá òkú omori ẹ̀ má yẹn kọ́rọ̀ wọ náà wúyọ̀ capital akọ mèkì capital ló eh? establish business ah. tẹ́lẹ̀ wa kápẹ́ntà wa ẹni kápẹ́ntì ọ̀yọ́ adúgbò kíkà wà ní ìwọ̀n ayé ẹ ọ̀dọ́kẹ́lẹ̀ èkì ẹ̀bá yẹn máa wọ sophisticated eh, equipment with one hundred one hundred fifty báyé ìwọ̀ amaniyin zẹ́ẹ̀tẹ́ ama àwọn akọ́sùkọ́rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ní ìrọ̀lá náà amáwọ̀kọ̀ sẹ́ẹ̀tẹ̀ náà anyasọ́wọ́n ní zakanọ́ náà. مفهوم مفهوم انا ضمان منطوق انا مفهوم انا صاير وكيف كنا نقول ما هي زيدا أمر يعني ده جزء بس سيرنا ولا ما هو من وحلا أو شيء والغارمين أتلنا رتادين نيو زي إلى مركشوا لتنا دكتشوا ده هو كله نن أنا رتادي إسلام كسمون زكاة ìṣiṣẹ́ náà yọ. àti tó na gbogbo omori yìí tó ze agbogbo omori mẹtọlọsọ ìdáyọ nù ìrẹsì wa ìdáyọ nù ọsọlọtì ohun tó wọlé yìí ìrẹsì ju kọ ìdáyọ nù abẹsẹlẹ yìí fi sẹbi ìlẹ dà ọlọ́run ló lè kú tó na gbogbo omori yìí ti yẹn wọ́n yọ nù ẹ̀rẹ̀ bá tún kì í ṣe yẹn nù.

ama yi baba wọn ɛtɛ kata wọn yɛ dogo no sie yi ɔma ne ya ebisabi yi lɔbɔ naa fari nafa nina mɔlɔ ɔwɔ awo ayi wo ayi. fari nafa nina mɔlɔ omori kɔsɔ mama maame ilẹ yẹ sɔɔbi ni wọn ni maa baa bon rai sábẹ nana ẹbi na sẹmẹ ni maa ni gaaya ni ìzẹ ìzẹ ni nọọbi kasọ ayi wọn.

والله عليم حكيم ọmọrí ọmọ yẹrìrì sọdọ aláwọlásì ọmọrí ọmọ yẹrìrì ẹyọrí hànẹlú lọrẹ yẹrìrì hakeem lórí iye ọmọmọ ẹni tirẹ ọmọmọ ẹni rẹ àná. ayé rà bá ìpìtì iye ọmọ ọkọ nù mí tirẹ ìlú ọkọ àbílò mórí ọ̀sẹ̀ rẹ̀ fún ilé yìí rí ọ̀sọ̀ ọ̀pọ̀ àbọ̀ mórí ọmọ ya yìí mórí ọmọ ya yìí a pẹ̀lú ọ̀sẹ̀ tó mórí mi yẹ́rẹ́ yẹ́rẹ́ ẹ̀rí mi dùn ẹ̀kọ́ mórí àwọ̀ quarter almost quarter to six ẹ̀ndó ní ọ̀nà days kan náà ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ọ̀nà yàrá mọ̀ ní mẹ̀rẹ̀ ìkyẹ́ yà ɛɛ ɛrɛ mɛma ya eya nyere ɛkɛyɔ ɛrɛ tɔ ebebe yɛn mɛma mi ti ka ɔnere evi amanyi kɛya mi ya mi lɛyla tɔ kabi ìtẹnabọ̀ kẹ mẹtí lọ ebi bá yà mẹ ọmọdé sẹlẹ ìgbàlódé wọn ni. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلفا انتقامك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصل غضلان من أراد أن يغضلنا عليه وجسوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ الكرة وهي ظالمه ان اخذها لم شديد اللهم ارحمنا فانك بنا راهب ولا تؤذلنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بارة لمن في صحة وعافية وقوة جسم وقوة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين يا فعال لما يريد مع الذين أنعمت عليه من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين صلوا على النبي الكريم